àníwá barika pẹ̀lú àwọn àfáà súnlẹ̀ yìí ká lọ sọ́dọ̀ wọn pé àfà mo ní bùkátà báyìí ẹ dàpọ̀ mo ti ṣàdúà ẹ̀yin náà ṣàdúà fún mi kí wọ́n wà láyé mi o kìí ṣe àfáà tó ti kú o pé ẹ ṣàdúà fún mi ìwà barika pẹ̀lú àdúà wọn ò dà bẹ́ẹ̀ torí kí yàtọ̀ sí tó ń sẹ́lá Muhammad àwọn sàábẹ́ náà wá pé ọlọ́wọ́ra tọrọ àdúrà fún mi tó ọba dọ̀rọ̀ òwe tọrọ àdúrà fún wa kò sí láìfi mẹ́ tó bá wà láyé àwọn afáàsù náà là ń sọ o kìí sàwọn tó ti sọ di PLC o tó ti sọ di trade fair tó ti tó ti lẹ sanbọọdù àti tó ti lẹ ID card káàkiri kìí sí irú àwọn eléyìí o kìí sì ṣe pé sàárè tàbí pé ká wá travel lọ ọ̀nà ìgbà tó dáa tá a lè fi wá àlùbáríkà pẹ̀lú àwọn afáàlù èyí tí ò wá dáa táwọn èèyàn ń ṣe òun ni níbi ìwà àlùbáríkà òun ni kárí àfa ńláńlá ká máa wá fọwọ́ pa á yálà ká fọwọ́ pa ara rẹ̀ ká fọwọ́ pa ibi tí àìmọ̀ká bá àwọn èèyàn dé kódà mọ́tò tá a fà á gbò wá wọ́n tún máa fọwọ́ pa á ìkìlọ̀ ni a àlùbáríkà ti sọ̀kalẹ̀ sára táyà mọ́tò náà táyà mọ́tò náà tẹ̀ ọ́ mọ́lẹ̀ lásán pàápàá bá dé wọn ò ní jẹ́ wọnú àwọn agbo lásìkò báwọn yẹn ṣe lé wọn lọ́tún wọn mọ̀ lé wọn lọ́sì kílómẹ́sì yóò bá tẹ̀ lọ́wọ́ àfàbà ó sàbẹ̀ fọwọ́ kan mọ́tò rẹ̀ lásán kó sàbẹ̀ ti fọwọ́ kan àdúgbò sí ó fẹ́ fọwọ́ kan so àbí bàtà fà kámọ̀ jà sí ẹ mọ̀tẹ̀ ìjà sọ ti àwọn nǹkan tó jáde lára àfà bí káàfófó mi sanwó kó gbé mú èmi ti rí bí ó ti sojú mi o omi àlọ́lá ká gbé mú gbogbo àwọn kan báyìí jẹ́ àjìnà sí ìwà àgbàkà tí ó tọ́ nílé so àbí kọ́mpútà àfa mú ni èmi ní èmi ní lọ́fi àbí láwàdí àfa àbí tẹ̀sùbà àfa ẹja tọ́jú rẹ̀ àwọ̀ tá a fa àfi kírun ẹja gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká jìnà sí i ó ti ń pọ̀ jù àbí káàbò pé kábàámọ́lẹ̀ káàtẹ̀ mọ́ ìlú ọ̀hún ti ń kúnlẹ̀ ẹlòmí òkúnlẹ̀ àìsàn ń rí mọ́ yóò kúnlẹ̀ dídí ni pé ẹ̀ẹ́dẹ̀ mi yóò ti parẹ́ mọ́lẹ̀ náà o ti tó ti bọ́ bàbà láti di mẹ́nìkan àròkó sojú balẹ̀ ń bi tọ́ gbogbo eléyìí o kájúnà sí i àbí ká dákọ̀ àfà àwọn àwọn tí a mọ̀ wọn ni wọ́n dákọ̀ wọ́n bá dákọ̀ àfà àtàlẹ́sìn afọ afọ ọmọ orí mi ẹ̀rẹ́ ìdìbò bá dàpọ̀ ó bọ̀ ọmọ orí mi tábà dàpọ̀ tábà dàpọ̀ Muhammadu kan tábà dàpọ̀ Muhammadu dàpọ̀ ẹnìkan kọ́sọ̀mọ̀ bìláì ṣé abdulkadir jiyẹni rahimahullah afa sunna ni àwọn afa ti ṣe tírà láìpẹ́ yìí ọbí ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn gbogbo nǹkan tó ṣe ní sípàsọ́dọ̀ ṣé abdulkadir ìwọ ni pẹ̀lú silisila ni silisila ló ní ìmọ̀ sanad ló ní ìmọ̀ lọ́wọ́lá sanad làkọ́lá náà sùn máa ṣáà so pé ni yóò mú wa ni pé wọ́n ní ṣé abdulkadir yóò wá ní ẹni tó sọ lágbájá ni kìí ṣe ṣe àbẹ̀kọ́dé wọn ò fọ́ mórí níwájú níwájú rẹ̀ ṣéwù súnmọ́ ni ìmáàmù min a'immatil hanabila ni ṣe àbẹ̀kọ́dé rahimahullah ṣe àbẹ̀kọ́dé o kò wà láyé kó wa kó wa dákọ̀ rẹ̀ kó wa ó gbárí hujja ni ṣe àbẹ̀kọ́dé nínú mazhab al-hanbali àmọ́ òyìnbó ti ti àwọn nǹkan tí èsì tiẹ̀ wọ́n ti tì í mọ́ lọ́rùn láti sọ pé gbogbo àfa làwọn siratul mustaqim fi ní ìtají ni fún gbogbo àfa tó wà láyé tó fẹ́ gbé ọ kọjá kò rẹ tètè máa pariwo fún wọn torí wọn padà gbé ọ tayọ bí tọ̀ tó tọ̀ bá sí mọ́ káfọ́ gbárí kábọ́ bàtà ká máa ṣe mòlídìí ṣe mòlídìí àlẹ́bí lẹ́tẹ̀ ń jiyàn sí ẹ̀kọ́kọ́ pààyè òtí onídìí sẹ́wù ló kù ní sèta kódà á tún wọ pléènì lọ́bẹ̀ ni níjọba yìí ni mo nídìí sẹ́wù wa o nílùú báyìí kọ́ńtù wa sanwó pléènì rẹ kalẹ̀ tó o bá fẹ́ bá mọ́tò tó o bá fẹ́ bá la ilaha illallah tó o bá ti sẹ́gbẹ́ mọ́tò lọ fẹ́ bá lọ ní iye owó tó sàn ní la ilaha illallah kí ló fẹ́ lọ sí o fẹ́ wá alibarika mọ̀lídìí sẹ́wù o fẹ́ lọ sí la ilaha illallah àáfàá ló kọ́kọ́ tẹ̀lú yìí ibi tó kọ́kọ́ dé sálù àlásílẹ̀ ibẹ̀ sì dodo ibi tó kọ́kọ́ ṣe tó kẹ́ ọ kírun tó fẹ́ forí kalẹ̀ sílẹ̀ tí wọ́n bá fẹ́ ṣe ìtìkáàf àfi kí n lọ forí kalẹ̀ kí n kọ́kọ́ lọ forúkọ kalẹ̀ ń bẹ́ẹ̀ àfi kí n ṣe gbogbo ẹ̀ ń bẹ́ẹ̀ gbogbo eléyẹ̀ já jìnà sí i gbogbo mọ́sálásí bákan náà ni àti mọ́sálásí mẹ́ta mọ́sálásí àdúgbò rẹ tó bá ti ń kíjí ni òun àti mọ́sálásí dáa èyí tó lẹ́yìn òní mọ́sálásí mẹ́ta lẹ́yìn rẹ̀ mọ́sálásí táwọn sàábé kọ́ sí basara sí kúfà sí kọ́híra àwọn àgbà mọ́sálásí nù bákan náà ni ààrí tẹ́nìkan dìde láti ìlú kan pé ń lọ ṣe ìtìkáfù ní mọ́sálásí tí ànábì báyìí sàábà báyìí kọ́ so mọ́sálásí kaaba ní maka mọ́sálásí madina lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam àti mọ́sálásí kudus ní jerusalem àwọn mọ́sálásí tí ṣẹ̀ríà wà wọ̀ so ká máa sọ pé àbí ààyè tá a fà gbà kọjá ni èmi náà fẹ́ gbà bẹ̀ kọjá àbí ibi tí wọ́n jòkó ni àbí ibi tí wọ́n jòkó sí ni àbí ibi tí wọ́n sin wọ́n sí ni àbí mo fẹ́ lọ wo sàárè wọn gbogbo ilé ẹ̀jẹ̀ ká jìnà sí i pé à ń fi wà lùbáríkà so àti sọ níṣẹ́ o ti yanjú o ọ̀nà tá a lè gbà fi wà lùbáríkà pẹ̀lú àwọn àfáà tó sì bá ṣẹ̀rí àwọn òun là ti sọ̀rọ̀ èyí tí ò dáa òun là sọ̀rọ̀ má fọwọ́ pa lára má fọwọ́ pa mọ́tò rẹ̀ má sọ pé ọ̀nà ìsàárè rẹ̀ láti lọ gbàlùbáríkà mẹ́ bí èdè àṣẹ láti lọ ṣàdúrà fún má fi àwọn gbogbo nǹkan wọ̀nyí àfi tó bá bá ṣẹ̀ríà mu ṣe dáadáa sì bọ́ ní nǹkan káàbá ló má bàa máa tọrọ tọ kí ni àwọn ẹ̀rí táwa rí tá a fi ní ìwà àlùbáríkà pẹ̀lú àwọn àfáà báyìí kò tọ́ wọ́n ṣe bẹ́ẹ̀ fún sẹ́lá Muhammad à ń padà bọ̀ wá bẹ́ẹ̀ ǹjẹ́ lẹ́yìn sẹ́lá Muhammad gbogbo jọ̀mọ́ mò ń bí lẹ́yìn sẹ́lá Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn sàhábà nàbí ìtàlọ́lá gbàrúkà jù náà Abubakar Siddiq ọlọ́run tó ń dá fún yín lẹ́yìn Abubakar Siddiq nǹkan Umar radiyallahu ta'ala lẹ́yìn Umar nǹkan Usman lẹ́yìn Usman nǹkan tọ́ mo wá fẹ́ bi wá àtàwọn tí wọ́n láwọn ń fọwọ́ ra ara àfa láti sàlùbáríkà Abubakar lẹ́nu lálùbáríkà jù ẹ dákun ń yòó lẹ́rí lákọọ́lẹ̀ gbogbo ẹ̀yin àfa àkọ́bọ̀ ń bi o ẹ̀yin jàmá ǹjẹ́ ẹ tẹ́ ẹ gbọ́ nínú wáàsí rí yìí pé Umaru lọ́dọ̀ Abubakar níjọ́ kan ó wá ń fọ pa á lára ó ń kíìsì rẹ̀ ó ń dì ó ń kíìsì bàtà rẹ̀ ǹjẹ́ ẹ gbọ́ rí tọ̀ ǹjẹ́ ẹ gbọ́ Uthman àgbọ́ ti Umar sí Abubakar Uthman ǹjẹ́ àgbọ́ lọ́dọ̀ Umar yìí kí wa gbẹ́kọ̀ọ́ wa fẹ̀yìntì Uthman wa mú ẹsẹ̀ rẹ̀ ó wa rọ́ọ̀kà fún un wọ́n bá rọ́ọ̀kà ń bá fasẹ̀ ó bá ń nà ó bá ń nà yàtọ̀ sí bàbá àtọmọ ti fẹ́ di eléyìí sì ń sẹ́ríṣun bàbá rẹ̀ ni ẹ o ti fẹ́ di st ìbádùn ààrí gbọ́ lọ́dọ̀ ọ̀ṣunmọ́nù ìyẹn pé ààrí gbọ́ lọ́dọ̀ àwọn sàádé tó lálùbáríkà jura wọn lọ àgbọ̀ látọ̀dọ̀ àwọn kúndàfà ọ̀rọ̀ṣìdè àgbọ̀ látọ̀dọ̀ àwọn al-mubashsharuna bil janna àwọn mẹ́wẹ̀ẹ̀wà àgbọ̀ lọ́dọ̀dọ̀ àwọn badr àgbọ̀ látọ̀dọ̀ bẹ́ẹ̀ sẹ́ lálùbáríkà síra wọn sí àgbọ̀ kí wàá lóde táwa fi ń ṣe bẹ́ẹ̀ nọ́mbà wánu nọmba tù àwọn táàbì yìí náà àgbọ̀ èyí tó sì tá a gbọ́ rí gbàtà wà ní kéékèèké táwa náà padà ké nínú tíra yìí pé ìmáàmù Ṣáfi'í ó kọ lẹ́tà sí ìmáàmù Ahmad ìmáàmù Ṣáfi'í ní Cairo ó kọ lẹ́tà sí ìmáàmù Hanbali ní Bagadaza yìí pé ni wọ́n padà dánwò pẹ̀lú mihilatul quran kọ́ ṣe sùúrù wọ́n á ní òfin rọrọ̀ bíà àkéwù wa ìmáàmù amadu wa mú ẹ̀wù rẹ̀ ó wà fi ránṣẹ́ sí ṣáfì ṣáfì wa mú ẹ̀wù ó wà fi sínú omi omi ó wà fi ṣe àlùbáríkà àmọ́ ńgbà tá a padà wádìí sálẹ̀dì rẹ̀ tẹ́lẹ̀ bá lọ wo inú síyàrá alámù nùbàlá àti záhábì òní ni kò ṣẹlẹ̀ rárá àtọ́ pẹ̀lú àwọn àdìlà tàríkìyà so kò ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn tábì kò ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn sàábé kò ṣẹlẹ̀ so ìmọ̀ fọ́ọ̀kan pẹ̀lú àwọn àlùbáríkà lọ́dọ̀ àwọn báyìí ẹja jìnnà sí ẹlẹ́ẹ̀kejì hosẹ́nà muhammad eléyìí nìkan wà fún pé a a padà débẹ̀ ẹ̀fọ́ pa nẹ́bí la ẹ̀ làlùbáríkà kódà ń bá nẹ́bí gbé kalẹ̀ ẹ̀fọ́ pa ẹ̀ làlùbáríkà kò sí fún ẹ̀ tó bá wà fẹ́lòmíì ni a rí gbọ́ pé wọ́n ṣe fún Abubakar wọ́n ṣe fún Umar Usman Ali gbogbo wọn yẹn a gbọ́ pé wọ́n ṣe fún wọn a gbọ́ ẹlẹ́ẹ̀kẹta ẹ̀rí òun ni pé sádù dẹ̀ríà ilẹ̀ ṣẹ́ríkì ni ìpè ni wọ́n fi ń kọjú fún wa ká má bàa fi débi ìṣẹ́bọ gbogbo nǹkan tó bá ní lídìí síbi ẹbọ àwọn àfọwọ́n ni kò dáa ẹ má jà á ṣe é wọ́n gbà wá ló ẹgbà wá kan pé ìmáàmù Ṣáfì tẹ́lẹ̀ àwọn kan bẹ́ẹ̀ pé tẹ́lẹ̀ òun náà rí orí sí tabarú bíi zawat àbí bíi àfà wọ́n ní pẹ̀lú nǹkan tẹ́lẹ̀ àfà gbàgbà filẹ̀ wọ́n nígbà tó wá bá ìmáàmù ṣáfì pé fìlà ìmáàmù Málìkì rahimahullah ní Maghrib tó bá wá omi tó bá fẹ́ ṣe istisqa fìlà yìí ṣẹ́kù lọ́dọ̀ wọn fìlà yìí ni wọ́n wàá gbé jáde ni ó wàá fi ṣe istisqa láti wá omi láti wá odò kíákíá ìyẹn tó dàbá dé kíákíá ni ìmáàmù Ṣáfì tètè kọ lẹ́tà pé èyí tẹ́ ẹ̀ ṣe o ó lè líìdì yín lọ síbi ẹbọ ẹ padà lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ sẹ́yìn náà rí pé ntọ́lẹ̀ múyàn lọ síbi ẹbọ ni tá a bá rí kíní kan pé kíní yìí nísìn gẹ́gẹ́ bí nǹkan tá a padà ṣó nísìn kọ́mítà náà yìí gbogbo àfẹ para wa lé lórí pé àfi kí n fọwọ́ kan àfi kí n fọwọ́ pa àfi kó jẹ́ tèmi àfi kí n fi sàdó àfi kí n pè é àfi kó so ni wọ́n fi ní gbogbo nǹkan báyìí ká jìnà sí ké kò ń so tọ́tọ́ àyàfi ká kọ̀ torí ẹ̀ lànàbí sọ̀lá sọ̀lá ló fi kọ́ pẹ̀lú gbólóhùn tó ní lànàbí fi kọ́ bàtà lẹ́bí fẹ́ kú táwọn ìyàwó rẹ̀ tọ́wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wá ní ànàbí ìwọ fẹ́ kú bàtà sì lọ sí Habasha tó jẹ́ Ethiopia nísìnyí a rí àwọn ìjọsìn kan bẹ́ẹ̀ fọ́tò wà bẹ́ẹ̀ ṣé ká ya fọ́tò rẹ ká máa fi wà lùbáríkà ànábì mọ́nẹ́jì dìde níbi ayé gbèsè rẹ tí ò fi lè dìde tí ò lè sọ̀rọ̀ ó mọ́nẹ́jì dìde ọlọ́run fún ní agbára láti dìde o òkè ni a láàánú ọlọ́run yahuda wọn nasọ́ra ọlọ́run ti sẹ́ bí ó ti sẹ́ pèlè àwọn yahudi àti nasọ́ra ìtàkàdùn kòmóra àmì ayé masajida wọ́n ti fi sàárè àwọn ànábì wọn wọ́n sọ di mọ́sálásí ẹ má sọ sàárè tèmi di mọ́sálásí o ẹ má sọ dojúbọ o ẹ má ẹ má ya fọ́tò o ẹ má ṣe nǹkan ànábì ti kọ̀ fún wọn so àtàbárùkù bìdí ẹnu ẹ̀rí pé kò dáa lọ ẹ wàá mọ ìwà ìbáraka pẹ̀lú àwọn àfáà tó lè mú wa jáde kúrò ní Islam tó lè sọ wá bẹ̀rẹ̀ bọ̀ òní ká wọn kára ni a. Ah, sàárì àgbàlagbà ni àwọn àgbàlagbà wọn sùn síbi ẹẹ ó pé oríṣi méjì ọlọ́run wọlá ẹni tó sùn síbi gbàdúrà ni àwọn àfáàní kò dáa ó ní mú yẹn lọ síbi ẹbọ kò dáa kìí ṣẹbọ o àmọ́ kò dáa nítorí dáa ni ká lọ síbẹ̀ ká tọrọ àdúrà fún àmọ́ ìwà bàríkà tó wà ní sọ wá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé ẹ ń lọ síbi sàárì àfáàgbà tí ń bá wá dé lọ pé tọ àfáàgbà ló ṣẹlẹ̀ àlànà ni mo wá sọ fún yín so kẹwàá kan kẹbà wà yanjú rẹ ẹ kúkú ń gbọ́ mi bẹ́ẹ̀ sì wà nínú kíní yìí nínú sàárè ọlọ́run kúkú ti ní òkú àfẹ́yẹ sùn pé àyáwó ń dàrọ́ bí yóò zàkú náà òun náà lọ torí àbí lọ́la tẹ̀lé nǹkan fẹ́ ṣẹlẹ̀ ẹ dákun ẹ bá wa ẹ bá wa yanjú rẹ ẹ bọ ṣíṣe pẹ̀lú ọlọ́run ba látara ìwà àlùbáríkà pẹ̀lú àwọn àfààní lẹ́yìn àbí sàárè ti wà nísìnyí tó wá ṣe wá láàánú nù kódà wọ́n fa ac ac wọ́n tó fà á síbẹ̀ kódà gbọ́ báwọn míì tó ń gba ló ń gbowó fún abẹ́ ló wọnú sàárè láìláìlá jẹnẹrétọ̀ tó wà bẹ́ẹ̀ láìláìlá àìmọ̀kánì àrọwà làwọn pa ẹ̀bẹ̀ là ń bẹ̀ ìpè kò sàkọọ́lẹ̀ fún nǹkan báyìí sàárè àgbàlagbà sàárè ẹni ọlọ́run kálọ ká tọrọ àdúrà fún ọ ni kì í ṣe ká máa lọ bí èrè jẹnẹrétọ bá wà láàyè gan tó ń múná lọ táàrò rẹ kó sí táàrò rẹ kó sí jẹnẹrétọ ẹgbẹ́ ti kú pẹ̀lú àtàn èsì jẹnẹrétọ fún so ẹ dàpọ̀ àbí tẹ̀sùbá àfa àgbàlagbà ni kọ́ adé pé ní òun láwàá sọ di ẹ̀ ń tà ká tó ṣàdúrà níbi tí àìmọ̀kan báwọn èèyàn dé wàláhì azim wọ́n wọ pléènì lọ nítorí kó lè bá fojú kan tẹ̀sùbá àfáàgbà nítorí kó lè bá ya fọ́tò pẹ̀lú bẹ́ẹ̀dì àfáàgbà bẹ́ẹ̀dì àfáàgbà bẹ́ẹ̀dì tá àfáàgbà ti sùn àbá tó ti kú tó ti lọ kó lè bá ya fọ́tò pẹ̀lú bẹ́ẹ̀dì àfáàgbà ó tún wá fowó wọ pléènì lọ kó lè bá ya fọ́tò pẹ̀lú rẹ̀ lásán kó lè bá fọwọ́ àlùbáríkà kan ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ọba lílé déèjì kò ní kankan ṣe bẹ́ẹ̀ bá rẹ̀ tí èmi bẹ́ẹ̀ ṣe ẹgbẹ́ gbé bẹ́ẹ̀dì bọ́ọ̀dà fẹ́ni tó fẹ́ẹ́ lo bẹ́ẹ̀dì kẹgbẹ́ bẹ́ẹ̀dì jáde àbí wọ́n fi ń ṣe plc lásán lẹ́yìn náà ní pé ní èyí tó wá wọ́ọ̀sì jù mẹ́ tá a fi parí rẹ̀ nínú ìwà àlùbáríkà pẹ̀lú àwọn àfa eléyìí kì í ṣe gbogbo àfa àfa tó kéré ó làwọn àfa àtàṣọ lẹ́ẹ̀kan tó wá pé ìmú sílímà o ó ti di àmì fún wọn ìbáyàwó mùrídìí ṣe pọ̀ ìpinnu gbéyàn bá kọ́kọ́ gbéyàwó lóòjọ́ wọn ibi tọ́lọ́wọ́ wa tẹ làákàyà àwọn ọ̀jọ́ sínú ọmọ bọ̀wádọ̀ àwọn siratul mustaqima kọ́ sí ìyàwó púpọ̀ sí àsàlátù ibrahimiya kọ́nà fàlùbáríkà sí ìyàwó àkọ́kọ́ àbá àbá àti wọn sọ ti ṣe ìyàwó. So, kọ́ tó wọlé ti ìyàwó rẹ ṣé òun yóò kọ́kọ́ wọlé ti ọ ìyàwó náà ẹ gbogbo àwọn tá à ń ṣe léègbé kábẹ́ẹ̀mù ọlọ́run sìnà ògidì sìnà lélẹ́yìn gbogbo ẹ̀ tí máa ń ṣe léyìn kó bẹ̀rù ọlọ́run náà ìmọ̀ fáwọn anẹ́bí ọlọ́run wá àwọn afá ó jìnà síra wọn wọn ìṣèlú kan náà ìmọ̀ fi wọn wá anẹ́bí ọlọ́run ó jìnà síra wọn ìmọ̀ fi kírísọ́tù jùrẹ́jì pé ní àwọn èèyàn ń fọwọ́ pa jùrẹ́jì lábẹ́ wọn ti wà nù sọ̀yí muslim ó yàtọ̀ síra àwọn ṣe ẹ̀rí yàtọ̀ máa ń kánà kọ́bùlà náà ní gbogbo eléyìí nítorí náà ní pé ní ẹlẹ́fàájẹ́ ká jìnà sí i ìwà àlùbáríkà pẹ̀lú àwọn àlùjẹ̀ náà eléyìí gbogbo aná ti mọ̀ ipe ní etí òtọ́ ni torí wọ́n ti fún mi ní pépà ìwà àlùbáríkà pẹ̀lú ah, àwọn àyè àwọn àyè ńlá nínú àwọn àyètò lálùbáríkà náà láti sọ lẹ́ẹ̀kan maka madina kudus nínú nínú mọ́sálásí dẹ́ àyè gan àyè maka àyè madina àyè kudus dẹ́ nínú àwọn àyè tó kù ní mọ́sálásí nínú àwọn àyè tó kù jabal rahman jabal turusina àbí nínú àwọn àbí hajar al-aswad gbogbo àwọn àyè báyìí nínú àwọn nǹkan tí ó lálùbáríkà ni tó sì jẹ́ pé ní ìwà àlùbáríkà pẹ̀lú rẹ̀ bí ó muhammad sallallahu alaihi wasallam tó ti fi kalẹ̀ hajar al-aswad ó ní ká fọwọ́ pa eh, kò ní ká fọwọ́ pa nǹkan mi kò ní ká fọwọ́ ka makoma ibrahim kò ní ká fọwọ́ pa nǹkan mi gbogbo eléyìí ànábì ò ní ká fọwọ́ pa so èyí tó ní ká fọwọ́ pa ó ti ẹ̀rí ti wà fún kódà ní káàbà gan ambele ń ta sí ibòmíì náà tó jẹ́ pé ní à ń fọwọ́ pa eh, ambele ń ta sí àwa ń à ń sèrìn àjò lọ síbi àwọn mọ́sálásí kan ní o àbí ibi àwọn sàárè kan ní o àbí ibì kan péré ibi tá a fa àkọ́kọ́ dé àbí ibi tó sàlọ̀ lásì ni o gẹ́gẹ́ náà nínú àwọn ọjọ́ ọjọ́ lálùbáríkà jura wọn lọ lójoojúmọ́ àwọn àsìkò tó lálùbáríkà jù tó bá gbèrò ànábì lálùbáríkà wà ní àdúrà máa ń gbà àdúrà àsìkò tádùá máa ń gbà àsìkò tó lálùbáríkà ni káwọn ṣàdúrà ń bẹ ní àsìkò sàárè ànábì ládùá máa ń gbà ń bẹ àsìkò tó lálùbáríkà ni ká máa ṣàdúrà bẹ́ẹ̀ níjọ́ jimá nínú ọ̀sẹ̀ ànábì ni ìjọ tó lálùbáríkà ni níjọ́ mọ́ndé ìjọ tọ́sídẹ̀ ànábì ni a máa gbààwẹ̀ nínú oṣù kọ́ ànábì ni ọjọ́ mẹ́ta thirteen fourteen fifteen nínú oṣù ojú ọ̀rọ̀ ìjọ tó lálùbáríkà ni nínú oṣù oṣù Ramadan nínú ọdún oṣù Ramadan nínú oṣù tó lálùbáríkà ni gbogbo ìta wí pẹ̀lú àyà ni ṣùgbọ́n wọ́n ti fún mi ní pépà nínú rẹ̀ náà ni Laylatul Qadr òru tó jẹ́ tó lálùbáríkà lọ́dún gẹ́gẹ́ náà ni mẹ́wàá Zulhijja gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Tasua Ashura nínú àwọn àsìkò tó lálùbáríkà yìí nínú àti ìjọ àràfà náà ìjọ tó lálùbáríkà yìí nínú àwọn nǹkan tánàbí tó wá kà pé àlùbáríkà ń bẹ ń bẹ àlùbáríkà sọ ànábì sọ fún wa pé àlùbáríkà wà bí zamzam àdìsí pọ̀ ń bẹ àlùbáríkà ń bẹ aláàbí àlùbáríkà wà ń alibarika wa nù wàrà mílíkì anabi ni alibarika wà bi dàbí dùn ajuwa ẹtọba jẹ méje anabi ni alibarika wà bẹ àdìsí wà bẹ habatu sauda alibarika wà bẹ oní alibarika wà bẹ gbogbo eré ìlú ládìsí ṣùgbọ́n ọjọ́ ti lọ naam nínú nǹkan tá alibarika tó wà bẹ tó jẹ nǹkan ẹlẹ́kẹwàá ó ní náfìlà tí mo yàn gẹ́gẹ́ bí gbogbo wa náà ti mọ ìtàn àwọn mẹ́ta tó wà nù kòtò tí kòtò dín mọ́ wọn àwọn iṣẹ́ tí wọ́n ti ṣe tó ti lálùbáríkà ni wọ́n fi ń tọrọ so iṣẹ́ nafila tó bá súnà mu àlùbáríkà wà ń bẹ yálà èyí tẹ̀yẹ̀ fẹnu sọ ni èyí tẹ̀yẹ̀ fara ṣe ni èyí tẹ̀yẹ̀ fowó ṣe ni àlùbáríkà wà ń bẹ naam èyí tó wá kàn lẹ́sìn àwọn nǹkan tó pa àlùbáríkà rẹ̀ ó ní gẹ́gẹ́ bí ìjìnà sí súnà ńsẹ́ńlá Muhammad sallallahu alayhi wa sallam ìyapa gbogbo nǹkan tí a ti sọ láti ẹ̀ka yẹn ìyapa abánabi ti fi kalẹ̀ ó ní àlùbáríkà jìnà sí wa yóò jẹ́ pé kò ní jẹ́ ká wí àlùbáríkà níta aláfẹ́ torí rẹ̀ wá àlùbáríkà kí n tó wá padà síbi ìgbésẹ̀ lẹ́ẹ̀kẹta tá a sọ lẹ́ẹ̀kan pé ní nǹkan tó tó sopọ̀ mọ́ tó ń sẹ́ńlá Muhammad sallallahu alayhi wa sallam torí òun láti parí rẹ̀ ìpè ní kí ni ń fa káwọn èèyàn wá máa jì tá níbi táwọn wà lùbáríkà nọmba one àyèmọ̀kan ní ń fa o àti ìgbẹ́sẹ̀lé àdìsí dọ̀ọ́yìf àbí àdìsí mọ̀ọ́dún àdìsí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ àbádìsí kan hàn pé ànábì ló sọ bẹ́ẹ̀ tọkùnrin ìmánàbí òun ní fa pé mo fẹ́ wà lùbáríkà pẹ̀lú ọ̀nà báyìí àbí mo fẹ́ fi kíní báyìí ní wà lùbáríkà dídákẹ́ àwọn àfáà tó wọ́n máa ṣe wáàsí rẹ̀ ní kíkankíkan ní gbogbo ògbà ọlọ́run kó bá san àwọn ìjọ yìí lẹ́sàn dáadáa muassasatu siratul mustaqim al-islamiyya uh, the right part islamic foundation tó fi ṣe wá sí rẹ̀ fún wa ká máa pariwo rẹ̀ fáwọn èèyàn dẹ́ àwọn àgbàlagbà ni wọ́n ṣe báyìí ìmọ̀ kọ́sì wọn láì fẹ́ sọ pé káwọ́ ẹ̀rí tó yanrantí eléyìí náà ó ń fa àṣìṣe níbi àwọn àlùbáríkà àṣejù níbi àáfàá tá a fẹ́ràn ó ń fa àwọn kìnìún yìí ìjọ àwọn kẹfìrí báwọn náà ṣe fi nǹkan wá lùbáríkà gẹ́gẹ́ ẹ̀mí mímọ́ tá a sọ lẹ́ẹ̀kan àbí ọ̀nà ìgbà táwọn náà ti ń ṣe káwọn náà ní àfẹ́ ṣe bẹ́ẹ̀ eléyìí ó ń fa àṣìṣe àbí nǹkan tá a bá tàgbàlagbà fi ilẹ̀ tá a fa ńláńlá fi ilẹ̀ tàkìdí èṣù rẹ̀ ìpọ́nlé tẹ́bí pàápẹ́ máa wá gbé nǹkan ẹ̀ ní nǹkan mímọ́ so kájìnà sí eléyìí náà ń fa àṣìṣe níbi àwọn àlùbáríkà nǹkan tí ìgbésẹ̀ tó kàn nísìn ni tó ń sẹ́lá Muhammad àwọn nǹkan tá ànábì fi lẹ̀ àwọn nǹkan tá ànábì fi lẹ̀ sallallahu alayhi wa sallam àwọn nǹkan ìjọ rẹ̀ lọ́dọ̀ ànábì pé lóòótọ́ ànábì ni ó fi kalẹ̀ lóòótọ́ ìjọ lọ́dọ̀ tọ́lá lọ́dọ̀ ànábì báwo ti yẹ kí a máa fi wá àlùbáríkà. àwọn ọ̀rọ̀ yìí tó wá ti lè kúrò sẹ́yìn àwọn ọ̀sọ́nà bá wà ní ìwọ̀sẹ́lẹ̀ àlẹ́bí òfin kálẹ̀ nígbà tí Fatima lè jòkó àlẹ́bí òfin kálẹ̀ gbogbo tó fi lẹ̀ tọ́lọ̀ ọ̀gbà gbogbo kálẹ̀ lè fi lẹ̀ fi sẹ̀bi lè láìláì. àwọn bàtí wa ní òfin tí wọ́n lè jogún náà a ń fi àwọn nǹkan kan náà lẹ̀ nǹkan kan sáwà ní olè rẹ̀ èyí ò sáà ní máa sun inú olè lásán ní gbùngbùngbù yóò sáàmù yóò jẹun yóò mumi yóò wọ bàtà yóò fàṣọ bora yóò lè síbí sẹ́nu pé gbogbo àwọn nǹkan wọ̀nyí náà lára nǹkan tá a bẹ fi filẹ̀ so nínú àwọn kìíní yìí nígbà tó ń ṣẹlẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam kú ó fi tábàlọ̀ wọnú Buhari Buhari ó bá wà bá a báàbù kan ó ó sí chapter òdìdì kan ó ní eléyìí ní nǹkan tí anabi sallallahu alayhi wa sallam tó fi kalẹ̀ nínú idà rẹ̀ aṣọ òbúra rẹ̀ àwọn kìíní rẹ̀ ó wá kà Buhari ó ka gbogbo ẹ̀ nínú báàbù dídì kan ní Buhari fún nínú tírà rẹ̀ anabi fi àwọn nǹkan lẹ̀ so àwọn nǹkan yìí ìyapa ẹni wà ń bẹ̀ alákọ̀ọ́kọ́ a sọ ìyapa àwọn àfa àtọ́ ni ah, àwọn gbogbo kìíní yìí ti sọnù ah, àwọn gbogbo kìíní yìí kù so gbàtà lẹ́bi fi wà ní ayé àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ radiyallahu ta'ala ni ó jogún bàtà ànábì ó jogún kọ́ọ̀pù ànábì anas káàbù bónú zuhair gbàtọ́ wa kọ́ni fànàbì ní madina ń gbàtọ́ sí islam ànábì fún ní ànábì náà ní burda náà so burda yìí burda yẹn alikimba abaya ànábì gba ọ̀nà ní ànábì náà ní burda sẹ́rí ètí ó wà lójú wòran yìí òun ni wọ́n pè ní láwàlẹ́ ànábì sallallahu alayhi wa sallam àti pọ̀pá rẹ̀ sẹ́rí eléyìí eléyìí ni train train yìí ni ọba ọba Istanbul Selim awal. awwal nígbà tí wọ́n wé ní àwọn àwọn atrak tí wọ́n wé ní àwọn mamalik nígbà tí ọdún ìjírá di nine hundred and twenty tí wọ́n wẹ̀ nìyẹn àwọn turkey nísìn wọ́n wá pé gbogbo ntọ́bi lọ́ọ̀gì sádàbí tí wọ́n kó sí ibi ilé kan ní museum tí wọ́n dà gẹ́gẹ́ bí museum ní Madina tí wọ́n kó sí Madina ọba ọba Turkey àyíwá ṣe train láti Turkey Istanbul títí dé Madina tírẹ́nì yẹn nù wọ́n wá kó gbogbo nǹkan ànábì ni wọ́n kó sínú tírẹ́nì yẹn sínú kìtọ́ọ̀rù yẹn wọ́n kó lọ sí Turkey ilé tí wọ́n kó sí ní tọ́kì nù ẹni tó bá lọ tọ́kì tó bá dé ilé yìí mìsíọ̀mù yìí nǹkan ànẹ́bì nìkan ló wà mẹ́ sallallahu alaihi nǹkan tí wọ́n pè ní nǹkan ànẹ́bì ló wà mẹ́ àwọn nǹkan ẹ lábẹ́ gbọ́ mi yé dáadáa àwọn nǹkan tí wọ́n pè ní nǹkan ànẹ́bì ló wà mẹ́ tó wà padà bọ̀ wá bí ìdájọ́ rẹ̀ torí sùn wà mẹ́ dáadáa náà ilé ìlú ilé tí wọ́n kó tó wà ní tọ́kì náà ẹ̀ ń so ṣẹ́rí inú kíní ìjọsìn sẹ́mọ̀ kó fẹ́ẹ́ gbẹ̀bí sàyà nàbí but turkey ni inú sẹ́mọ̀ pé ibi tá a rí lẹ́ẹ̀kan building but entrance ibi tó kò sí nìyẹn eléyìí ni lẹ́tà tá a nàbí kọ sí Mukaukis Mukaukis ọba miss Azim mas sẹ́yìn náà wọ́n kọ sílẹ̀ risalatun min ar-rasul ila al-Mukaukis Azim mas lẹ́tà tá a nàbí kọ sí nu ọba misra àsíá yìí àsíá tàbí fi jàgbọ́ ó ti gbó ó ti gbó but àwọn tọ́kì wọ́n wọ́n bá nínú museum yẹn wọ́n bá àjákù èlùbọ́ rẹ̀ wọ́n tún wá ṣe ìgbà tó jẹ́ pé ó ti wà nù isu pé bá àsíá yẹn ti rí ni àwọn wá ṣe ẹ̀dá rẹ̀ wọ́n wá jọ ìrẹ̀ pọ̀ mọ́ra wọn òun ni àsíá yẹn tó fi tàbí fi jàgbọ́ sallallahu alaihi wasallam èyí ni wọ́n pè ní fìlà ní ànábì ọ̀pọ̀lọpọ̀ àwọn kìnìún yìí ò sí mọ́ ṣùgbọ́n a lè pé gbogbo ẹ̀ nírọ́ torí pé Mẹdínà ni wọ́n ti kó o àwọn ọ̀kọ̀ọ̀kan wà ń bẹ nínú hundred one àbí two àbí three percent ń bẹ ó lè jẹ́ tànàbí torí ẹ̀ la fi lè pé gbogbo ẹ̀ rọ́ àmọ́ bó ti wá jẹ́ tànàbí náà a lè sọ pé àwa ń torí rẹ̀ lọ ziyara abẹ torí kò sí dẹ̀lílù ṣẹ́rí pé ká máa lọ fi wo ziyara níbẹ̀ bẹ́ẹ̀ bá tẹ̀ tó lọ lẹ́yìn o ǹjẹ́ kò tẹ̀ tó sẹ́pẹ́rẹ́ ju ẹni tí ń lọ sí mòlídì ṣéwù níbì kan lọ gbogbo ẹ̀ náà kẹsí tó tọ̀nà àbọ̀kàtì ẹ̀sán jù kan lọ náà. ẹ̀ẹ́ maksura yìí náà ti tó eléyìí ni maksura tó yẹ pé ní omi ibẹ̀ ni yòhtafazu bíyà bilbordati sharifa sallallahu alayhi wa sallam ibi tó ń gbé alikimba tánàbí iná olórin tó kì káàbù bónú zọyè tó yẹ pé káàbù bónú zọyè rí yẹn muawiya ló padà ra alikimba yẹn lọ́wọ́ rẹ̀ tó jẹ́ pé ní ìjọ ọdún nìkan làlífà owó tí bá ti ń lọ yídì ó ti gbé kọ̀sídà gbogbo tó wà mẹ́rin ní kọ̀sídà nínú tíra tí àwọn dókítà ọmọdání yẹn àlàáfáàrù nàbàwíyà lè tè mọ́rù gbogbo nǹkan tó wà mẹ́rin ní kọ̀sídà táàfà yẹn sì ń ṣe sanadu tàríkì rẹ̀ sota ànífà bá ti ń lọ yídì yóò gbé àlìkímbà yẹn wà àti láwàní yẹn tó bá ti ti yídì yẹn yóò bọ̀ kalẹ̀ ẹ̀ẹ̀kan abẹ́ẹ̀ méjì lọ́dún náà ni mo lò ibi tó gbé pamọ́ sínú náà náà ó ní ẹ̀ẹ́ òdì kejì rẹ̀ náà ni makusura yẹn náà ni ibi tó fi búrúdà sí ni náà eléyìí ni àpótí tó nínú ẹ̀kẹ́lẹ́ yẹ sunduku yìí àpótí yìí lóbi ó gbà yẹ wà bọ́ọ̀sì tí ó wà lọ́kọ̀ láyé láyé ní láwùsí yẹn naam ìtọ́ fi eyín ànábì sí sallallahu alaihi wasallam naam eléyìí ni tìró ní kọ́hálà rẹ̀ kìnní tó fún lé tìró eléyìí ni ẹ ojútó ẹ lákàá yìí náà wò kákẹ́ mọ́tẹ́ sọ pé kìnní ẹ lákàá bàtà ànábì tí ẹ anẹ́sì dogun sẹ́kọ̀ọ́ àdìtì gbọ́dọ̀ eléyìí rẹ̀ dákọ̀ tí Bukhari dákọ̀ nínú sọ yìí rẹ̀ àlẹ́ níjẹ̀rẹ̀dà wẹ́yìn ni ṣé ẹ̀wò bàtà eléyìí èyí tó sì pè ní tànẹ́bí nù so tó sì wà ní mùsíọ̀mù yẹn títí di sìn nù ẹ̀sùn náà tọ̀ nínú tìláwà mi àti ọ̀pá yẹn náà nù nínú nínú ìdán pè ní àwọn bàtà yẹn nù ṣe rí nínú àwọn kìnìún yìí pé kìnìún àfọ́kù sẹ́yìn pé kìnìún lè dàgbẹ́ bíi jọ́ọ̀bù alkọ̀rúra kọ̀ọ̀rú àtọmọ ọ̀rọ̀ mi sí jọ́ọ̀gì tọ́ ọ̀rọ̀ mi sí àlẹ́ ìdíyẹ pé wọ́n lè bá fọ́kù rẹ̀ ń bẹ̀ lóòótọ́ so àfọ́kù tí nínú àwọn àfọ́kù ẹjọ́ máa lọ kámọ́ gbogbo ẹ̀ náà tàná bì eléyìí igbá lọ́tọ́rọ́ àdìsá ẹ̀ eléyìí nínú àwọn ẹgbẹ́ sókè nínú àwọn náà ajaru tayammum ẹẹ òkúta rẹ bi tó rẹ bi tó wọn lánàá bi fi ṣe táyà mọ́mù náà eléyìí stamp tánà bí n lò muhammadu rasulillah sallallahu alaihi wa sallam ló wà bí stamp yẹn bọ̀dùgbà tí stamp yẹn ti sọnù O ti wà ló sọ yìí buhari náà pé stamp yìí ti sọnù bọ̀dùgbà tí stamp yẹn sọnù èyí tó wá ṣe lẹ́yìn rẹ̀ òlélẹ́yìn stamp yẹn anabi gangan ló ṣe nítorí wà bí stamp yẹn ni muhammadu rasulillah láì mẹ́ta ni muhammadu nísàlẹ̀ rọ̀ṣúlù lókè láàyè ní òkè pátápátá bàtà rẹ̀ kúkú tán abubakar jogún òkà yìí òun ni ọ̀fíṣíà bí a pè ní president bàtà abubakar kú umaru jogún rẹ̀ bàtà umaru kú othmanu jogún rẹ̀ láyé usman òǹkà yìí padà bọ́ sínú kànga kan ní Mẹdínà ní masalasi kò bá bí rẹ̀ àrẹ́sì òǹkà yìí bọ́ síbẹ̀ odò Usman wọ́n gbé kànga yẹn gbẹ ni òkà yìí bá kànga yẹn títí tó fi gbẹ àmọ́ náà wọ́n ní kó wọ́n ní òkà gbàtí wá èyí tó wá sí eléyìí náà eléyìí ni eléyìí torí àwọn ṣe ilé yunifásitì tá a fi ń kọ́ àwọn ọmọ ní Arabic calligraphy kùránì bẹ́ẹ̀ fi hàn kùránì nígbà tí kùránì kọ́kọ́ dé. ònù wàkọ́tìlù fi sabilillahi alladhina yuqatilunakum wàlá tàtàdù inna Allaha la yuhibbul mu'tadin wàkọ́tìlù ẹ̀dínbọ̀ fi sabilillahi alladhina yuqatilunakum so bẹ́ẹ̀ sẹ́ hàn kúránì bẹ́ẹ̀ sẹ́ hàn nígbà tí kúránì sọ̀kalẹ̀ nù eléyìí kò sí rọ́ọ̀mù eléyìí náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni nínú híhàn kúránì náà lè léyìí. inú àwọn lẹ́tà tó ń sẹ́lá Muhammad tó kọ ní eléyìí títí náà orúkọ yẹn kẹ́ ẹ bá sọ wọn torí àsìkò ìgbà tàmẹ́bì pé tọ́ ẹ bá sọ wọn kí sọ táwọn afáàyè ni pé kí ni ni yìí ti sọ̀rọ̀ torí kí ọjọ́ ti pẹ́ àwọn tí wọ́n sì ní ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn àfáà ni wọ́n fẹ́ kó sin àwọn kìnìún yìí pẹ̀lú wọn ni ẹni tí oògùn ànábì wà lọ́dọ̀ rẹ̀ ẹni tí irun ànábì wà lọ́dọ̀ rẹ̀ ẹni tí alùpùpù ànábì wà lọ́dọ̀ rẹ̀ kálukú fẹ́ kó sin pẹ̀lú òun ni ní ọ̀pọ̀lọpọ̀ rìwáyà àwọn tó sọ nípa museum náà àbí nípa al-afar àwọn sọ pé ọ̀pọ̀lọpọ̀ kìnìún yìí ó ti pẹ́ lóòótọ́ àmọ́ kò sí tẹ̀lé ìlú tá a lè sọ bíi pé ó dọ́dọ̀ oṣiṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ náà ni afa Albani náà wí pé a ah, àti sèkéle ìdọ́dọ̀ ànábì yóò lágbára díẹ̀ so àti ṣe náfíù gbogbo ẹ̀ ó lè díẹ̀ torí ẹ̀ ni afa Taimur Basha ni ààrẹ nìkan kan nínú àwọn kutubu tarikh èmi gan náà nínú àwọn kutubu tarikh ààrí ẹni tó dàpọ̀ àwọn kìnnì yìí yálà nínú àwọn kutubu tàríkì ni o àwọn kutubu tàríkì ìjọ ni o àbáwọn kutubu tàríkì ti sìn àárí àwọn tó dàpọ̀ rẹ̀ kódà àwọn tó ń ṣe atlas tàríkì nàbí yìí nísìn yẹ́n mi dr khalil abiru àwọn yòókù náà tó yẹ pé máàpù nígbà wọn fi ń ṣe islamic history nísìn máàpù ni hussein mohanis níbi àwọn mọ̀ọ́sù ààrẹ atlas máàpù islam èyí yàtọ̀ sí pé táwọn àkànú atlas yẹn gan làwọn ṣe so gbogbo àwọn kele yìí wọn ò dáa kọrẹ bẹ́ẹ̀ torí pé kò sí sanad ibùdó kẹfìrì ni o alikamili ni o gbogbo wọn ààrí nínú etí alẹ́fisọ́ pé tó ń sẹ́lá muhammad ni then ààfin gẹ́gẹ́ bí àfa àtúnṣetìrà wọn ni àlẹ́sọ́ pé gbogbo ẹ̀ náà kì í ṣe tó ń sẹ́lá muhammad sallallahu alayhi wa sallam tọ́ ìwà wà lùbáríkà pẹ̀lú sẹ́lá muhammad ó tọ́ dáadáa. wọ́n wá kwere pẹ̀lú sẹ́lá Muhammad nígbà tó wà láyé wọ́n bà lọ́wọ́ ó ń tọwọ́ sínú omi à ń mu omi rẹ̀ à ń ṣe gbogbo ẹ̀ látọ̀dọ̀ sẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ó ń kà sínú omi ó ń tó ni bàtà nàbí ò sí láyé náà ó tọ́ pé ó dá wa lójú pé tàbẹ́bí ni kọjú tó gùn bàtà wọn sàbí wà láyé wọ́n fi wá àlùbáríkà àmẹ́bí nìkan làwọn àáfàá panupọ̀ sí torí pé ààrí kó ṣe bẹ́ẹ̀ fún àwọn sàábé lẹ́yìn bàtà nàbì sallallahu alaihi wasallam ti lọ tán so tàmẹ́bì náà wà ní ẹ̀rì bíi sàárè rẹ̀ àwọn nísìn àwọn ọlọ́pàá wọ́n ti dúró mọ́ ìpínlẹ̀ ẹ mọ́ dùn kẹ́ ẹ máa wá fọ́ pa sàárè àbí ẹ máa fọ́ rárá débẹ̀ kọ́ sàṣàlátù kọ́ ọ̀sìn padà so anabi sallallahu alayhi wa sallam n tó bá dájú pé tànàbì ni tó dá wa lójú pẹ̀lú tààríẹ̀ tó dá wa lójú pẹ̀lú sanad pé ó dọ́dọ̀ anabi àlefi tọrọ àlùbáríkà dáadáa ṣùgbọ́n wà á nà lánà dáni bóò láti fẹ́ fìrìnlẹ̀ wọ́n ní lásìkò khalifa mutawakkil kan ẹ̀rẹ̀kan wọ inú ààfin rẹ̀ ló bá yọ bàtà méjì kan jáde ó ní bàtà ń sẹ́lá muhammadu ni ó sallallahu alayhi wa sallam kí ló fún mi tí n fi fọ lànà bí ní khalifa president bá fún ní àìmọye owó nígbà tó lọ tán làwọn àfáàbá ni kí lóde tó fi ṣe bẹ́ẹ̀ oníṣègùn ni kí wọ́n sọ fún un pé tàbí ni èyí ń wọ́wọ́ tí ó lò kí wọ́n sọ fún un pé bàtà tàbí kọ̀ kó wá jáde síta kó lọ sọ fún gbogbo àwọn pẹ́ẹ́sì pé kó làkò mọyì ànẹ́bì àníbàtà ànẹ́bì ni kó làkò wò ó sẹ̀ kan ó ní tó ń fi ṣe bẹ́ẹ̀ so àwọn míì náà sì ṣe bẹ́ẹ̀ wọ́n sọ pé ẹja amúsọ̀nù kúrò lára ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí ó ti sọnù lásìkò ogun tata ní six hundred and fifty six nígbà tí tataru wa ja Baghdad lógun tó wó ìjọba mùsùlùmí gbogbo àǹkan wọ̀nyí ló bàjẹ́ ó ń dá wọn sínú odò dájílà ni nǹkan tí mùsùlùmí lọ́sìn gbà náà kìí ṣe kékeré ní ẹ̀mí àti ní dúkìá kódà èyí tó ń pè ní eh, kọ̀dí burúkú ànábì àti ọ̀pá ànábì nígbà tó di eight hundred and three tí í jira hòlákò nínú àwọn tàtàrí náà gbogbo ẹ̀ lójú ná ó sì dà sínú omi dẹ́jìlá onímọ̀ àhọ̀túnmọ̀ tàdánùsà bal àhọ̀túnmọ̀ ẹ̀tìrọ̀mọ̀ kíkẹ́ ẹ bá a ma sọ di nǹkan mi ló jẹ́ kó o jó ná so ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí lásìkò ogun ó ti gbógun lọ òní ti sọnù òní ti gbó òní àárí mọ́ òní sì sẹ́kù lóòótọ́ tó jẹ́ pé ní ó wà níbi mùsíọ̀mù ní àkótán tànàbí sallallahu alayhi wa sallam alimọ̀ fi tọrọ àlùbáríkà wọn tàwọn àfáà ẹ̀jẹ̀ àjọyọ̀ sí tàwọn àfáà láti pé ní afaafi bàtà báyìí lẹ afaafi tẹsíbà báyìí lẹ afaafi ìtẹ ìkírun báyìí lẹ ní ìparí lecture yìí alhatima wa tawsiyat ọ̀rọ̀ gbanimíyànjú àti nǹkan tá a fọ tá a fi gbẹ̀yìn lecture yìí ó yẹn number one ó dọ̀rọ̀ yẹn fún gbogbo àfa gbogbo aṣáájú gbogbo ọ̀gá àti iṣẹ́ kó jẹ́ káwọn èèyàn mọ pàtàkì àlùbáríkà kó sì máa kìlọ̀ fún wọn ìpele kó sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀mí pé àwọn àlùbáríkà pẹ̀lú ara òun kó jẹ́ káwọn èèyàn mọ pàápàá àwọn àlùbáríkà àti ohun tó wà ń bẹ́ẹ̀ níbi pé à ń fọ́ pa àfa lára àbá ń fọ́ pa ọ̀gá lára kò tọ́ fún mùsùlùmí kan kó mọ fọ́ pa ẹnìkan lára láàyè rẹ̀ àbí lóòkù rẹ̀ ipò òfin wá àlùbáríkà àbí nǹkan tó jáde lára ń tọ̀ bí itọ́ rẹ̀ bí itọ́ rẹ̀ bí ìgbẹ́ rẹ̀ torí pé gbogbo ẹ̀ láláì màkà fún wá àlùbáríkà àmọ̀sùlùmí tó bá lọ hajj àwọn ààyè àti nǹkan tá a lè fi ní àwọn àlùbáríkà ti sọ fún wa so ká má kọjá rẹ̀ kódà nínú kaaba anabi ti sọ fún wa gẹ́gẹ́ náà ni àwọn alálàájì tí ma wá wà kúrò káàkiri mọ́sálásí àjẹ̀lọ́ sàárẹ̀ àdámọ́ sàárẹ̀ àwáwù nígbà tó bá lọ hajj kò nílì kó ma wá wà kúrò káàkiri. ìwọ mùsùlùmí òdodo mùsùlùmí súnà mọ́ tíráàbù lọ bí sàárẹ̀ kẹ́kẹ́ ọ̀fẹ́ lọ gbàlúbáríkà bẹ́ẹ̀. èyí tó dáa jù nínú fáwọn alùbáríkà pẹ̀lú àwọn àfa òní pé ẹjẹ́ wọ́n ṣàdúrà fún wa tó bá wà láyé ẹjẹ́ kó tọrọ àdúrà fún wa ẹjẹ́ káwa lóun máa ṣe dáadáa sí àwọn àfa àwọn àfàsùn náà tá a bá rí i pé ní wọ́n ń kírun déédéé kò ní ju ìyàwó mẹ́rin lọ kò máa fafa kúfà kò máa sọ̀sọ́ kúsọ kò máa mumú kúmu kò máa ṣeṣe kúṣe eléyìí ni àfàsùn náà tá a lè wá àti ọ̀nà tá a lè fi gbà wá àlùbáríkà aláhùnmá tọ ọlọ́run òun lásán bá ti mọ̀ ọ́ sọ́mọ́ yìí o ọlọ́run èyí tá a bá ṣiṣẹ́ bẹ́ẹ̀ ọlọ́run kò forí jìn wá o èyí tá a bá sì sọ ń bẹ́ẹ̀ ọlọ́run kò forí jìn wá èyí tí ó ṣe déédéé ọlọ́run ládàá rẹ̀ ọlọ́run bá bọ̀rọ̀ kó fi kárí ẹnì kọ̀ọ̀kan kó fi kárí àwọn àfáà tó fi mọ̀ wá àwọn tó ti lọ́nu wọn àwọn tó ṣẹ́kù láyé nù wọn ọlọ́run kó fi ládàá yìí kó fi kárí gbogbo wọn. tọ́ ìwà mọ̀ ni kò sí ìmọ̀mọ́ o àti gbọ́ o ká lè lókù o ọlọ́run dákọjá lè lò ó ọlọ́run ìjà fayattabi'una ahsana ọlọ́dà kò kó fi àsìkò tá a lò bí kọ́nà kò fi sínú mizani hasanatina ní ìjọ yawma la yanfa'u malun wala banun subhanaka allahumma wa bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. wọ́n ní àwọn òkú máa bẹ tí wọ́n bá ti kú ti pẹ́ tí ó máa wáyà omi ogójì ọdún ọgọ́ta ọdún bóyá títì ni wọ́n wá ń wú àbí kíní kankan wọ́n tún wá bá ẹni yẹn wọ́n wá bá níbẹ̀ pé tòun ti aṣọ funfun náà ni nígbà tó ṣe fún jẹ̀ka ìjẹ́ ẹni wọ́n ní ṣe ara àpẹẹrẹ wòlíì náà tó tó rẹ̀ ká ń tá a fi máa rí àwọn wòlíì tó kírun rẹ̀ ń wí ewé yìí náà ń kọ́ ṣé wòlíì náà ní bísí ńlá. náà kébìnrin ó wá di àsìkò tó pẹ́ ó sì bá bẹ́ẹ̀ ó kó sí ọ̀nà méjì alákọ̀ọ́ pé ó wà lọ́wọ́ ilẹ̀ tó bá ké ilẹ̀ ilẹ̀ kan ó ní ọjọ́ ìkan tó jẹ́ ilẹ̀ ásìdì so ó lè tètè ó lè tètè jẹ ọ̀dọ́ ẹgbẹ́ ilẹ̀ bí ilé tó wọ́n sọ nǹkan tí ètè ti ó ṣe ṣe kó bí ẹ̀rọ tètè bàjẹ́ ó sì ṣe ṣe nígbà míì ó dé pé ní ọlọ́run bá fi ṣàkọ́lé fún òótọ́ àmọ́ kò sí ló pé ní kìí á sọ pé ẹ̀ẹ́dẹ́ bá ti wá ń báyìí ó ti wá di wòlíì ọ̀nà torí pé ní ọ̀nà méjì ni ó kó sí àlè ọ̀bóyá tọ̀bí àìlẹ̀ yẹn ẹ̀ lẹ́tọ̀ọ́ ilẹ̀ yẹn àdámọ̀ ilẹ̀ yẹn ló fà á àbí ọlọ́run bá fi ṣe kàrámà fún un nítorí ẹgbẹ́ òkú tó ti síbẹ̀ sàárè tó àbẹ̀ tó di òkú gbàgbà wa ń gbogbo sàárè òun àrègbè gbogbo ẹ̀ ló ti tán àfẹ́yọ̀ ọ̀kan yìí nìkan eléyìí láìkílè kárí sọ ìpínlẹ̀ ọlọ́run fi sàkọ́lé lọ ṣùgbọ́n àwọn àdéṣọ pé ẹ̀ta bá ti rí bẹ́ẹ̀ lóṣù sílẹ̀ ó ti wá di orí wọn lọ́wọ́ àárẹ̀ alhamdulilayi wọn ní nígbà tí ẹ sọ báṣìmọ wà báyìí àtàlẹbí wọn lẹ ní gbogbo àwọn nǹkan yìí àlè àtìrí nísìnyí kọ rọrùn mọ ibi tó sì wà gan owó plé téèyàn bá lọ ó lè jẹ wàhálà èyí tí wọn sún máa ń kọ pé ọlọ́kọ̀wọ́ láàánẹ́bí náà a máa fi ṣe àlùbáríkà bí ọlọ́wọ́ láàánẹ́bí ṣe báyìí fún ọlọ́wọ́ láàánẹ́bí ṣe báyìí ẹ sọ ilé yìí àbẹ̀fẹ́ fún alẹ́ yìí. ẹ á yẹ ẹ nígbà tó sọ pé yóò ti di púpọ̀ rẹ̀ ẹ dákun ẹ kílẹ̀ rẹ ẹ dákun. ẹ ìṣòro ọlọ́láwo aṣọ́kọ́ ọ̀gá àdéhùn ìlànà àkàrẹ̀ ayé ọmọ ìyíta sọ̀rọ̀ wà wà nínú ọ̀sán ẹ̀ àlọ́ àkàrẹ̀ lórí ọlọ́kọ̀ àṣẹ àdéhùn kẹ́lẹ́ ìwádìí pé ọlọ́run ṣe nǹkan báyìí fún mi nítorí ọlá ànábì sọ̀rọ̀ wà wà nínú ọ̀sán ìdí tó dáa jù tí mùsùlùmí sọ tó dáa jù tó sì lẹ́yìn tí ó ti sẹ́yìn ẹ̀rọ ló ti yẹ bí eléyìí orí tó tọ̀ ọ̀ sọ pé ó sàfàlà tó bá lè rí níbi tó bá ń kọ́ ẹ̀ láti ẹ̀ ọ̀kan sọlá tó ìbọ̀rẹ̀ níyàgbé olùdájú ṣùgbọ́n ìdájú sọlá tó ìbọ̀rẹ̀ níyà kò sọ yẹ kí wọ́n sọ pé tí ò sí bíjà bẹ́ẹ̀ kẹ́lẹ́ ṣẹ́kù àbí àkìlá ṣẹ́kù àmọ́ kò sí ẹgbẹẹgbẹ̀rún mílíọ̀nù sọlá tó tọ̀ ọ́ tó lè dáa tó èyí tàbí bí tó fẹ́ nu ara rẹ̀ kọ́ wa kò sí àsàlátù náà tó dáa tó sàlátù náà rẹ̀ kéwìn wá sí iye tó bá wù ẹyọ kan bẹ̀rẹ̀ láti ẹyọ kan lọ sí iye tó bá wà wá ọlọ́run wọlé àsàlátù tó mọ̀ fi sí fúnṣẹ́ náà wọ̀ ọlọ́run náà kò gbàdúrà sí nǹkan báyìí fún mi èyí ò dájú tí ó sì sáà bá kankan tó jìnnà sílé èyí tí o máa da tí kò sì sábà kankan tó ti yẹ sí pé kéwàá kò tọ́ ó ń sẹ́dá mọ́mọ́ wá fọ́ ọdún dákòtà jọ àná èyí ò ní mú ẹ̀kọ́ òun sí i èyí ò ní dá a pé àlẹ́bí ìgbàgbọ́ àmì o àlẹ́bí ṣe ìkàbá ìfúnni o àlẹ́bí ìṣọ̀lọ́ àlẹ́bí òde ìgbàgbọ́ ẹ̀ òṣèlú ṣe ìkà fún ọ̀nà èyàn ń sàfàrà tó fún àlẹ́bí àtàrà àsàrà tó dé ẹ̀bá sí fún àlẹ́bí èyàn wà sọ pé ọlọ́wọ́ wá sàrà tó tó fún àlẹ́bí ọlọ́run sì fún báyìí pé ọlọ́run ààrẹ. ẹ ṣeun náà mo bá dúpẹ́ fún yín <clears throat> ah, wọ́n ní bíyẹn bá fẹ́ jẹ́ ẹni ọlọ́run òbí ọlọ́run tẹ̀ wí wọ́n ní sí àwọn àfáàní kan ni wọ́n lè jẹ́ ẹni àbí àwọn tó bá jẹ́ ń ṣe ọwọ́ náà sáwọn náà lè jẹ́ wòlíì ọlọ́run. mo ti sọ níbi lẹ́kṣọ̀ pé ẹni máa tún kírun wákàtí márùn-ún rẹ̀ déédéé wákàtí márùn-ún rẹ̀ ń lọ déédéé ní mọ́sálásí ẹnìkan ò ní jẹ́ wòlíì kó máa kírun wákàtí márùn-ún déédéé kódà níbi iṣẹ́ yóò lọ wá yóò lọ mọ́sálásí lọ kírun wòlíì ọlọ́run náà nù kò jù báwọn lọ kò jẹ haramu kò sọ haramu kò wá haramu wòlíì ọlọ́run ọba nìyàwó rẹ̀ ju mẹ́rin lọ kò ṣe zakaku kò ṣe sáàsà rúgbù wòlíì ọlọ́run náà jù báwọn náà lọ wòlíì ọlọ́run náà ni so kó ti mọ̀ sí nǹkan haramu kó sì tẹ̀lé súnà ọ̀sẹ̀lá Muhammad èyí ò lè jẹ́ wòlíì ọlọ́run kẹwàá bá mọ̀ ká aláfa súnà kan lọ́dọ̀ rẹ̀ kì í ṣe wòlíì ọlọ́run àfa nìkan sì kọ́ ní í jẹ ẹni ẹ̀ náà mùsọ̀lẹ́ kan bíríkìlà tí ò tí ì tẹ̀ kéwú rárá ó lè jẹ́ wòlíì ọlọ́run dáadáa yẹ̀gbẹ́ oníṣòwò ó lè jẹ́ wòlíì ọlọ́run wallahu a'lam. wọ́n ní ṣé ìyẹn yọ àbáríkà kó lára rẹ̀ àbáríkà tá a fọ́n òun náà làbí sọ ní ìbẹ̀rẹ̀ muhadara yìí pé wà baraka fiha wà qaddara fiha pé ọlọ́run nìkan ló lálùbáríkà lọ́dọ̀ baraka fiha àti barakna fiha ọlọ́run bá wọn lo fún ẹnìkan àyàfi búrìkà so ọlọ́run bá ló ló ní alùbáríkà lọ́dọ̀ òun ní fúyàn òun gbà ẹnìkan kan kò fún yẹn kò sì lè gbà á ẹni tí o bá fún ni eh, ah, tí wàá lè gbà á ẹni tí o fún ni ò lè gbà á èyàn lè taara èyàn sẹlọ́n èyàn lè taara èyàn sẹlọ́n so ọlọ́run ni ó sì wá ṣe kìí ṣe pé èyàn ni ó ṣe so ẹnìkan ò lè gba àlùbáríkà dúró nìyọ nìyẹn bẹ́ẹ̀ bá hu àlùbáríkà bẹ́ẹ̀ tọrọ àlùbáríkà fún ọlọ́run ṣe lálùbáríkà bẹ́ẹ̀ bá hu àlùbáríkà tẹ̀ ń ṣépè lé èpè ń gan yóò rọ̀ fi sara sí i wallahu alam. ẹ ṣeun. ìbéèrè ni wọ́n sáré ṣe tẹ́sán sí ilé ẹ̀ka sẹ́yìn wọ́n ní ìjẹ́ obìnrin lè jẹ́ àfà tí ó sì wà síta gbangba láti wá pé bẹ́ẹ̀ náà ti sọ ọ̀rọ̀ àbáyíká ni pé àwọn alájà wa kì í náà wọ́n bá wa sọ ọ̀rọ̀ kí àwọn ẹlẹ́sìn ọmọ àlè fi ó pọ̀ sí nínú Islam obìnrin ò lè ṣe wáàsí ìta gbangba. wáàsí tó lè ṣe ẹ kí kọ́kọ́ kọbi kí yabidó ẹ kí obìnrin ó ṣe wáàsí ńtọ́ dáa ni wọ́n sọ pé obìnrin ò lè ṣe wáàsí ṣùgbọ́n ó ní àwọn dọ̀wábìtù ó ní àwọn májẹ̀mú májẹ̀mú àkọ́kọ́ tí Islam sọ ni pé yóò jẹ́ kọjẹ́ máa jíǹsì ha pẹ̀lú àwọn tí a jẹ́ jóbìnrin yóò ṣe wáàsí láàrin wọn ẹlẹ́ẹ̀kejì ni kọ́mọ́jẹ̀ yìí pé àwọn tọ́jú ojúṣe rẹ̀ yóò ti torí wáàsí yọ pàtì àtàwọn ọ̀ràn yàtọ̀ lọ́n ti torí ẹ̀ dánlé ọkọ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni kọ́mọ́jẹ̀ yìí pé àwọn ọkùnrin wọ́n máa rúpọ̀ máa yóò àjẹ́ pé yóò ní wàá jókòó láàrin wa bí dókítà ti jókòó yìí ẹ̀rí pé táyé pọ́bìnrin ní ṣe wáàsí fún alátàárọ̀ ẹnitọ́ bá bẹ̀rù ọlọ́run bá nu wa nìkan ló lè gbọ́ ìṣẹ́jú márùn láàrin bí wákàtí méjì àbọ̀ tí a sọ torí wọn kálukú ó ti máa yàwó rẹ ọkọ ọpọlọ èṣù ó ti lọ ọpọlọ ń kò sì bí ó zọgbọ́n bẹ̀rù ọlọ́run tó ẹlẹ́ẹ̀kẹrin òṣèré àfilẹ̀ ní kọ́mọ́jẹ̀ yìí pé yọ́ wà máa lu lọ́fíńdà kódà kó sàárín obìnrin wọn náà tí wọ́n máa àǹtí wa pẹ̀lú rẹ̀ ọ́ máa lọ wọ́n máa gbọ́ kó sì wà mutahashima pẹ̀lú hijab ẹ̀ ntẹ́mi máa ń pa ntí àwọn òṣèré aṣọ nìyẹn náà ni kó kó kó kárí pé ọmọlúwàbí ni kó kúnjú kó kúnjú múra débi pé ẹ mọ̀ pé ọmọlúwàbí lélẹ́yìí àwọn àfáà tí wọ́n jẹ́ fuqahawu li àwọn míì gbà tí àwọn àfáà ti òde ìsìn yìí pé wọ́n fi ọ̀nà kan sílẹ̀ lọ́nà tó bá jẹ́ yí pé àwọn bí ọkùnrin tí ò tó nǹkan wà tí ń ṣe wá sí fáwọn obìnrin but bóyá wọ́n fẹ́ fi eléyìí máa ma bi tí ó kù sí tàbí wọ́n nídìí àwọn ọkùnrin yẹn fún kí wọ́n dáhùn kankan tí òun ò lè dáhùn nítawọn tún mú bẹ̀yẹ̀ ni wọ́n ní eléyìí ò tún ní kò ṣe é wọ̀ ń bẹ́ màá kì í ṣe páwọn ọkùnrin ọmọ ṣe wáàsì fún fẹ́wù tí ń bẹ ní ibẹ̀ wallahu alam. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala wa sahbihi ajma'in. ọlọ́run san àwọn àlùfáà wa lẹ́san dáadáa ní èyí tí ń jòdòdó ọ̀rọ̀ ni wọ́n ti bá wa sọ yẹn ọlọ́run kò jẹ́ a gbọ́ ọlọ́run kí a gbà gẹ́gẹ́ bí àṣẹ tí wọ́n pa mí èyí tẹ́mi ọkàn fi kún ni pé káwòye sí ti àwọn dókítà ti ń bá wa sọ látàárọ̀ nǹkan kan náà ní jákòrí ọ̀rọ̀ wọn já ṣe sallallahu alayhi wa sallam kò sóbìnrin náà láyé lónìí kò lè mọ kéwù tó Aisha gbogbo ẹnu la fi wí kò lè mọ kéwù tó Aisha bá Aisha ti wá mọ kéwù tó kò dárò tí wọ́n wí wo Allahu alayhi wa sallam Muhammad sallam. wọ́n ní eléri màálì mọ́tò gbogbo àgbáyé nù ìyàwó òjíṣẹ́ ńlá Muhammad tọ́ dr aláyọ̀ni olórí màálì olórí azakira olórí azakira olórí màálì mọ́tò onáni Aisha Aisha ọkùnrin kéwú obìnrin kéwú ṣùgbọ́n so pẹ̀lú gàgá lànà Aisha fi ń kọ́ wọn kéwú àlẹ́bí náà sì kọ́ àwọn obìnrin kéwú ṣùgbọ́n pẹ̀lú hijab táwọn obìnrin lo hijab àníkóbìnrin wọn sì mọ̀álìmọ́tù ní nílé kéwú àbí ní secondary school àbí ní primary èyí tó dáa jù tá a bá rí tobìnrin lọ́tọ̀ òun ló dáa jù tíjọba wọn ò bá ní tọ̀ ṣe iléèwé àti ilé kéwú nù tọ̀ dọ̀rúrí nù. No là lórí nù àmọ́ wá sí tó yọ àjòkó bá a ṣe péjọ yìí atọkùnrin àtobìnrin àbà àbà kódà obìnrin náà ó ní àjánásì èyí tó jẹ wàá yani lẹ́nu ní pé ọkùnrin tó ara jánásì àfàtù obìnrin ajánásì yù ọkùnrin ẹ̀dá kan àfàtù obìnrin nígbà tí mo wá bíi àfa kan ó ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ ọ̀rẹ́ wa náà ní táwọn mọ̀ èmi ò mọ́ ó ní àwọn jọ lọlẹ̀ lábára táwọn jọ dé náà ni ọlọ́run á fún ọmọbìnrin yìí ń fàṣà púpọ̀ ló bá di pé wọ́n ń pè lọ bí wọ́n ń pè lọ gbá wọ́n ń pè lọ àwo wọ́n ń pè lọ gbá làwọn wá ń sọ fọ́kọ rẹ̀ yìí pé tí bá jọ kéwù sàrúdì ni èyí tó ń ṣe yìí ò tọ́ súnà tíyàwó rẹ̀ ń ṣe yìí ò tọ́ súnà ọ̀dà àfilẹ̀ ńgbà tọ́lọ̀ wá bọ̀ lẹ́bọ̀ bọ̀ láti wá ṣe oní tèmi tí tòótọ́ àwọn tó wọ́n lówó ju ọkọ rẹ̀ lọ́lọ́nà ọgọ́rùn kó rí ìtajà ọdún ọkọ rẹ̀ lọ́lọ́nà ọgọ́rùn wọ́n bá gba ìyàwó mọ́kọ lọ́wọ́ kó máa tọ́kí fún wọn lé mọ́tò tọkọ ìlò mẹ́wàá rẹ̀ níyàwó nílé nísìn mọ́tò tọkọ òní mẹ́wàá rẹ̀ níyàwó nílé yóò gbà fọlọ́ mi. tọ́ ọlọ́run níjẹ́ tí wọ́n débẹ̀ bíbà yìí o. Allahu bá wa dúpẹ́ fún yín wọ́n ní lè pa súnà ara rẹ̀ bóyá wọ́n ní wọn pa tí wọ́n bí padà á dàgbà pé ra ẹran kọ́ pa. ìpa ẹran ni bẹ́ẹ̀ bá lágbára bá lágbára kó wọ́n wọ́n pa pèsè de súnà ni kì í bá lágbára fún obìnrin méjì fún ọkùnrin bó wá sí lágbára jù bẹ́ẹ̀ lọ bọ̀tí tí sùsúnà wínú níjọ́ mẹ́jọ ẹ̀ níjọ́ keje tí àkọọ́lẹ̀ wà fún bó sì ṣe jẹ́ kẹjọ tá a ṣe ta wílù ẹ̀ náà ni tí ó bá lágbára jọ́ keje jọ́ keje míì kó jẹ́ ẹlẹ́ẹ̀kejì kó fi pẹ́ran ẹ̀ tí ó bá tó wá lágbára eléyìí kì í ṣe túláàsì so ẹran pípa yìí ṣe túláàsì súnmọ́ ní fẹ́ẹ́ tó bá lágbára ìwà máa jẹ gbèsè rẹ̀ àṣìṣe táwọn èèyàn máa ń ṣe ni ẹlòmíì lágbára rẹ̀ ṣùgbọ́n yóò ní òun fẹ́ kó di àsìkò báyìí òun fẹ́ káwọn ará ní báyìí wá yàtọ̀ sí dọ̀rú rí pé ìyá wà lọ́sípítù àbí kìnìún kan ọjọ́ keje léyà lè ṣe káfí sí ọjọ́ kẹlá àbí ọjọ́ kọkànlélógún àbótiwá tọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún ṣé yóò tún wá rántí eléyìí mọ́ so ó ti ó ti ṣubú fún un. bó ti rí ni wọ́n sọ yẹn ẹ̀ẹ́ Ibnu Sirin ó nìkan ní Amẹ́ríkà tí ó sọ yìí pé law a'lam annahu lam yu'aqqu alayya bilisa làákọ́tù an nafsi tí n bá mọ̀ yìí pé wọn pẹ́ran fún mi ní n bá pẹ́ran fúnra mi. Hasan Basri òun sì sọ yìí pé ọba ń dàgbà ráàyù ni ráàyù àwọn kan náà àwọn tàbí náà ni àwọn tí wọn sì sọ yìí pé hadith wáyé pé akọ nabi sallallahu alayhi wa sallam an nafsihi ba'da ma bu'itha binubuwa àwọn afa àyàpẹ lórí àdìsí ọhún ọbẹnu ẹni tí ẹni kò fẹsẹ̀ nílẹ̀ ó sì bẹnu ẹni tó ní ọfẹsẹ̀ nílẹ̀ bọt ànábì nìkan ni ọwọ àfọwọn ó sì bẹnu ẹni tó sọ yìí pé ẹ eh, kò ṣe é wọ̀ ń bẹ̀ dìbòsá yẹn fáwọn ẹni yìí pé kọ̀ wá náà sùn sọ̀rọ̀ ẹ̀ ká sọ yìí pé a rí yìí pé wọ́n sọ yìí pé àwọn sàbí tí wọ́n ti wọ́n kálukú wa ń béèrè tàdàbí náà béèrè lọ́dọ̀ wọn yìí táwọn ọ̀pẹ̀rẹ̀ súnẹ̀ táwọn òṣèkéne súnẹ̀ ká sọ yìí pé tún pa padà náà hadith tó wá ń pa ẹran súná pípa ntọ́ sọ fún wa ni yìí pé yòókù adínì mọ̀lúdì yòókù sábẹ́ wọ́n pẹ̀ràn súná fún ọmọ lọ́jọ́ kejì tá a bá bí i ó fà yí pé èmi ìsọ̀ wa tó sọ pé kúlù bùlámi mùrùtáhìnú bí àkíkọ́ tì í mùrùkú náà lọ parí pé yòó akọ àni yòó mọ̀sábì wàyó hílàkù wàyó sàmà àwọn àhàdìsù tá a wí ní ti sọ fún wa ní pé ntí ọ jẹ́ ẹ̀tọ́ fún bàbá tó bí ọmọ ni kìí ṣe nǹkan tí torí ó ní mùtáhì nù bíbà tí èèyàn sọ pé òfin kan àfi ẹran súnádógò fún iná ni ó fẹ́ yìí pé bàbá tó bí ọmọ òní tàbẹ́ntọ́ ẹlòmíì lè bá yàn pawó tàbẹ́ntì ọba fàálẹ̀ tí ó fẹ́ràn bàbá lọ́lá pèjúwe iná ni ọjẹ́ ntí kọ́pa kìí ṣe táwọn a sáré kiri torí àgbọ̀pọ̀ àwọn sàbí sọ̀hábà tàbí ànábì wọ́n wá ń ṣèwádìí ẹnìkan yìí pé ẹni tí wọ́n bá pẹ́ran rẹ̀ yìí pé kótó rẹ̀ ẹ̀pá lẹ́yìn ìgbà tó di mùsùlùmí tàbí kótó rẹ̀ ẹ̀pá lẹ́yìn ìgbà tó dàgbàlagbà tán ẹ̀ mi ò mi ò mọ̀ sí. ọlọ́nkọ san àwọn àfa àwa lẹni tó sọ̀rọ̀ sheikh Salih Hanafi jazakallahu khayr. alhamdulilayi nípa ọ̀rọ̀ ìjọ méje àbíjọ mẹ́jọ ní kò máa ọlọ́wọ́n bá kọ́ dákun kí ó já lè máa gbọ́ ká máa gbà sá nàbì lẹ́nu sallallahu alayhi wa sallam hadithi tó wá kéétì ẹ wá ṣe pé abiri wáyà méjì abiri wáyà mẹ́ta kéwọ́ dàrú mẹ́ lisa biihi nta nabi winu sallallahu alayhi wa sallam tó di ọjọ́ keje kò sídìí hadithi kan tá a nàbì jẹ ní lìtá mẹ́nìhì kò sádìífì náà. ohun tí imaamu maliki wí àwọn báàbí maliki yà ká má sì wọn gbọ́. àwọn náà dispute hadithi Lisa bíìhì kí wọ́n dàrú mbẹ́. àmọ́ pé kí làwọn wò àwọn wò pé ní ti ń jẹ́ ọjọ́ kan òun lòru àti kíni àtọ̀sán. Okay níta bá fi róòrù tá a rọ̀sán wọn ní òpéjọ kan tá a bá ṣe rọ̀sán tá a róòrù ń bẹ̀ òpéjọ kan anabi sì ní lisa bíyìí ọjọ́ keje òun ló fi wàá nu mọ́tẹ́ àbí alimami maliki pé ọmọ tá a bá bí lápèjúwe òru ní máa ṣáájú ọ̀sán nínú ṣẹ̀ríà islam ọmọ eléyìí tó yẹ pé ní ọ̀sán la wá bí bá a ti jókòó yìí nísìnyí bóyá yàwó àwọn dókítà bímọ ẹ ẹ mo ṣe ìjùmọ̀ lu àwọn dókítà wọlọ <laughs> mẹlàmú mi lọmọ òun làwọn tó gbìyànjú gẹ́gẹ́ báwọn afa wa ti wí ìgbìyànjú bá ti gbọ́rọ̀ ànábì yìí làwọn wa ní a ah, ìjọ méje lànábì pè é eléyìí òru ti lọ́nbi tiẹ̀ àbọ̀jọ́ ló kù ẹ̀fẹ̀ kan pa á ọ̀sán òun náà tì ẹ wá bẹ̀rẹ̀ sí kà láti òru àtọ̀sán monday bàbá wa kà bẹ́ẹ̀ ni ó tún máa jọ mẹ́jọ àmọ́ kò tó là nẹ́bi níjọ mẹ́jọ àwọn àlùfáà wa padà wọn wá ní ìgbìyànjú ni láti gbọ́ àdìsẹ́ ànábì yé sallallahu sallam àmọ́ láìsí èméjì ni pé anábìwa muhammad sallallahu alayhi wa sallam nínú mísà ànábì ni pé ọ̀jọ̀gbọ́n nìkan ká ànábì máa bá sọ̀rọ̀ ẹni ó kéwù nìkan kí anabi máa bá sọ̀rọ̀ wọ́n lè rí ìdẹ́yìn àfa àmàlìkí ń wí yóò nídìí kéèyàn ṣẹ̀ṣẹ̀ lọ lè kéwù kó tó máa gbọ́ ọ̀rọ̀ hadithi yé anabi sì sọ̀rọ̀ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ẹ̀wọ̀n bá anabi ti júwe ń gbọ́ ọ̀rọ̀ oṣù anabi ní aṣaharu hakada nítorí wọn náwó báyìí wàhákàdà ńgbà ọ̀fẹ́ sọ fún wa kó lè di ọ̀kan ẹgbẹ́ wo la anabi ṣe anabi wa káwọ́ kan kò báyìí bá anabi ti máa ṣe nu ọ̀rọ̀ tí ẹni ó kéwú àtẹni tí ó ké ọ̀jọ̀gbọ́n àtẹni tí ọ̀jọ̀gbọ́n tí ó gbọ́ yé làwọn àpọ̀lọpọ̀ nínú àwọn afa wa ni ẹ wá já bira wa bí n bá láàbù mú mi ní jẹ́mi rí oríra ńjọ́ méje òní òní sì ni Sunday ńjọ́ <laughs> lọ́wọ́ wa wasalaamualeykum. <laughs> ẹ bá ti àárín kí wọ́n á nǹkan ni òbí ń sì ká la àwọn tíra kùránì táwọn ọmọ máa já kọ́ ìdátú gbogbo ẹ̀ ṣé ó máa pọ̀ gbà míì tómi ò ní ṣe ké fún wọn mọ́ ṣé kí wọ́n sún ni àbí bóyá káàfó gbẹ́lẹ̀ kún orí ìmọ́lẹ̀ àbí bò ni àfọ́ máa kó gbẹ̀lí náà ni. ní ṣókí eléyìí ni pé ní wọ́n gbẹ́lẹ̀ náà ni <coughs> wọ́n wà ibi tó bá mọ́ wọ́n gbẹ́lẹ̀ wọ́n sì rí mọ́ ètò ètò dáa jù lọ. èyí yàtọ̀ sí pé àmọ́ọ̀mọ́ já alukurani àlọ́ àlọ́ bò àfihàn nàkàlù torí yẹn náà ń ṣẹlẹ̀ nínú ìwà tó jẹ́ haramu pẹ̀lú kurani torí àwọn wọn kurani wọn lọ wọn lọ rí ní yẹnsẹ́ rì so eléyìí wọn yóò dá tọ́lá tí ní alhamdulilayi ní ọ̀sẹ̀ rẹ̀ ní àtẹ̀lá sí ẹ̀ wọ́n ti fún àkọ́kọ́ báńkì mùsùlùmí táwọn ènìyàn Islam wọ́n fún wọn ní License láìsẹ̀sì tí wọ́n wá fún wọn yìí láìsẹ̀sì oríṣiríṣi ní ìbẹ̀lọ́wọ́ central bank wọ́n pè kan ní regional license wọ́n pè kan ní national license tí wọ́n bá fún yàn ní national síbi tí ò ti lè gbé gbàá báńkì rẹ̀ kalẹ̀ ní nàìjíríà bọ̀tí wọ́n bá fún yẹn ní regional license wọ́n wà á ní region ẹ̀ ẹ̀ kóra region apá àbíkọ́ ọba mú nàìjíríà ṣe wọn pé ìwọ̀ òun bẹ ìyọ̀ òun bẹ gúúsù àti àríwá ní kúkúrú láìsẹ̀sì north lọ́wọ́ àlọ́wọ́ wọn láì òun ni tó gbé inú tí àwọn ẹgbìyànjú àwọn náà gbìyànjú tó sì wà wọn náà yẹ kí járíba kí má ní branch ní ru Ìlọrin bí kò yẹ kó má ní ru Èkó Èkó láti ẹ̀ push ìwáyà ọ̀rọ̀ láìsẹ̀sì ọ̀gá wọn láyé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní regional license ní central bank fáwọn gbogbo wọn nà sẹ́ wọn gbọdọ̀ táyọ̀ lọ́rin yàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ pé ọ̀rọ̀ islamic banking ọ̀sẹ̀sẹ̀ dé Nàìjíríà ni wọ́n rò gẹ́gẹ́ bí òye ní káwọn máa ní pilẹ̀ táwọn bá bẹ̀rẹ̀ pẹ̀lú nìkan gbogbo tí yẹn bá kọ́ sí yóò rí challenges díẹ̀ yóò rí kankan àwọn òfin kọ́gbá àwọn òfin lọ́rùn mi torí ẹ̀ ni wọ́n fi máa ní ìlú mẹ́ta péré bá a ní sọ̀rọ̀ lónìí tí yẹn bá dàbújá náà kò ní lọ́la ọ̀nà ìsànjẹ̀ ní sílẹ̀ lónìí tí yẹn bá dàbújá lọ́la ọ̀nà ìdè ó béèrè òní jáde àdúrà téèyàn bá dé kánò ó béèrè wo ni jáde màdúrà téèyàn bá dé kàkúná ó béèrè wo ni jáde màdúrà lọ́dún ògbó náà yóò wá lọ sára yìí yóò sì dé kó náà kó nàìjíríà náà lè lò ẹ̀ sórí ọ̀kà níbi àwọn kankan kọ̀míṣà fún ọgbọ́dọ̀ méjì ètò kò wọ́n ní fún ọ ní láìsẹ̀sì tó ọkọ̀ bá òkú nàìjíríà àmẹ́ríkà wa ń pàrọwà sí ju gbọ́kàn àwa òun ni pé àwọn kan ni wọ́n ń gbìyànjú àwọn tí wọ́n ti gbogbo àwọn táwọn wí yìí inú báńkì nǹkan làwọn náà wà tẹ́lẹ̀ gbogbo àwọn tẹ́lẹ̀ tí wọ́n gbé gáàsì pàtó lọ́wọ́ yìí ọ̀gá làwọn náà nínú báńkì èdè tẹ́lẹ̀ káwọn tó gbọ́ wá sí i wọ́n á gbogbo ọ̀rọ̀ wọn gbogbo àwọn tí wọ́n jọ ń ṣe é kojú bí ìgbà tí èèyàn islamic bank wá sílẹ̀ ọ̀rẹ́ nìkan yọ owó kíni ta ń bẹ ọ̀rọ̀ ìjọ bẹ bí ìyẹn bá ṣẹlẹ̀ ọ̀rọ̀ àwọn tí èsì oṣù yọ wá ọlọ́mọdé ọ̀rẹ́ wa o ọ̀rọ̀ àkẹ́rẹ́ àti ìlú fún wọn tẹ́lẹ̀ ìwé mùsùlùmí òní dáwọ́ lé gbẹ̀gbẹ̀ tí ọlọ́mọdé òní bẹ ìsìlámù ọ̀tún ti sábà máa wí ẹ̀dá máa pa ọ̀ wá sí wa ṣẹ́ra wọn ti ń ṣiṣẹ́ báńkì kò sówó tó kéré lọ́dọ̀ tí wọ́n o àbí kò sí owó ní yìí ṣe fẹ́ tó ń ká kú ọ̀sán ta one thousand nínú ọ̀ọ́dù yẹn mọ̀ ẹjọ́ yẹn mílíọ̀nù sì lábà àwọn bẹ́ẹ̀ wá wọ́n pé ní wọn one thousand èmi ní wọn mẹ́ òní mọ̀ tó náà tó pàtí oṣù pàtàkì tó kìí ṣe pé àbí ẹni wọn wá lówó rẹ pẹpẹ gbogbo wọn bá dé ìbá ní òun náà ní àwọn olùkọ́ lára méjì ni ó rí bẹ́ẹ̀ ẹ̀yọ́ òní lára lórí lára báwọn bá dé ìwọ́n fi hàn bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ni pé ọtí ẹ̀dùn kéèyàn sọ pé àníkófin ọlọ́run bá mẹ́jọ ìgbà tí ó fi rin lẹ̀ èmi náà dá sí ọlọ́run ṣe lẹ́nu ọ̀rọ̀.